èmi wò mo wo, èmi wò mo wo yíká mo rí pọ́pẹ́yẹ bàbá èmi wò mo wo, èmi wò mo wo, èmi wò mo wo yíká mo rí pọ́pẹ́yẹ bàbá. ìwé mímọ́ yìí pé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo gbé ọlọ́run ga nítorí tó ṣeun láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá òní tún ni ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún ọdún yìí ọlọ́run tó pa ọmọ tó pa mí mọ́ ọlọ́run tí ó gbà kí a dáni lóró kó dá wa lóró ọlọ́run tí ò jẹ́ kójú wa ó ríbi ọlọ́run tó tún mú kí a rí òpin oṣù kẹ- karùn-ún ní ayọ̀ àti àlàáfíà mo dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní lórí ayé mi lórí ayé rẹ lórúkọ jésù kristi ti násárẹ́tì ibi gbogbo tó fi ń wu ọlọ́run tí ààbò rẹ̀ fi dájú lórí rẹ èṣù ní babẹ̀ jẹ́ ǹjẹ́ mo gbàdúrà fún ọ lórúkọ jésù ìmọ́kosú rè fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ yìí òní tí í ṣe ọjọ́ tó parí oṣù tá ó tún wọ inú oṣù tuntun mìíràn tí í ṣe oṣù kẹfà lórúkọ jésù kristi ti násárẹ́tì àánú ọlọ́run yóò bọ rin ìrìn àjò yìí ìrìn àjò ọ̀sẹ̀ yìí àánú ọlọ́run yóò bọ rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí àánú ọlọ́run yóò bọ rin ó ní ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn àánú ńlá ọlọ́run yóò bọ rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí bí àánú bá ti bẹ́ẹ̀ rìn bí àánú ọlọ́run bá ti bẹ́ẹ̀ rìn wàá kórè níbi tó o yóò pa ẹ́ mọ́ lọ́nà rẹ gbogbo ò ní rárìn kábàámọ̀ ò ní rárìn sọkún ò ní pòfo ò ní pasán ohun rere gbogbo ló pín sábì àánú olódùmarè ǹjẹ́ mo wí ní ìgbà kẹrin lórúkọ jésù àánú ọlọ́run yóò àjò yìí àánú ńlá yóò àjò ibi dànù nínú ilé rẹ yóò rọ ibi dànù lórí ọmọ rẹ yóò rọ ibi dànù lórí ọkọ rẹ yóò rọ ibi dànù lórúkọ jésù kristi ti násárẹ́tì ni mo wí nípa tiẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí wàá ráàánú gbà jésù olùgbàlà aláàánú ńlá yóò ṣàánú fún ọ jésù olùgbàlà aláàánú ńlá yóò ṣàánú fún ọ ò ní fara pa ò ní fara pa agbára sátánì wọn fọwọ́ kan ọmọ mi ní í ṣe ẹ̀mí mímọ́ gbé wọ̀ ẹ́ lónìí ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa májẹ̀mú ìka ènìyàn lórí rẹ ó dasán májẹ̀mú alágbára ìka ènìyàn lórí rẹ ó dòfo gbogbo ọwọ́ tó kọwọ́ lòdì lórí ayé rẹ ó dasán gbogbo ọwọ́ tó kọwọ́ lòdì lórí ilé rẹ ó dòfo ìwà láàyè ọlọ́run ó yá kó jà fún ọ agbára ńlá jehova mo ní kó jà fún ọ lórúkọ jésù wà rí lórúkọ jésù wà rí àánú bí ó ti wù kí orílẹ̀-èdè kó le tó àánú ńlá tó fi ní farapa lórúkọ jésù ó yá máa gbà á àánú tó fi ní ṣọ̀fọ̀ ọmọ ó yá gbà á àánú tó fi ní ṣọ̀fọ̀ aya ó yá gbà á àánú ńlá tí sàrí òfin ní dìṣẹ́ ó yá gbà á ògo ni fún ọlọ́run wa jésù olùgbàlà ni mo pè lórúkọ jésù kristi ti násárẹ́tì oúnjẹ rẹ bí ọmọ kò fi bọ́ ẹ lọ́sẹ̀ yìí àbí amọ tó máa ní ọmọ ju ọmọ lọ ni ọ̀rọ̀ rẹ̀ wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ẹni tí í ṣe olùṣọ́ àgùntàn rẹ lọ́nà gbogbo òun ni mo pè nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí láti fóúnjẹ ọmọ bọ́ọ̀yì láti pèsè fáìní rẹ láti bọ́ pàdé lọ́nà ìyanu olùṣọ́ àgùntàn rere lórúkọ Jésù yóò bá ìní rẹ pàdé nípa tẹ̀mí nípa tara yóò bá ẹni rẹ pàdé lórúkọ jésù olùgbàlà ò ní ṣaláìní oríire ohun rere gbogbo tó dára ò ní ṣaláìní rẹ ògo ni fún ọlọ́run wa tá a bá rí ọwọ́ kó kọwọ́ tó ń kógun jà ọ́ lójú ọ̀nà ìṣerere ọwọ́ náà gbẹ dànù lónìí gbogbo alágbára tó lóun ó fìnira sọ̀rọ̀ rẹ̀ gbogbo irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù nípa tiẹ̀ wọ́n kábàámọ̀ mo ní lórúkọ jésù wọ́n kábàámọ̀ ẹnikẹ́ni tínú rẹ̀ ò bá dùn sí àṣeyọrí rẹ nípa tìrẹ lórúkọ jésù gbẹlà wọn ó ṣera wọn ògo ọlọ́run yóò farahàn ẹwà ọlọ́run yóò farahàn iyì ọlọ́run yóò farahàn ọlá ọlọ́run yóò farahàn ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa òwe nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ jésù kristi ti násárẹ́tì bíi ó ti wù kí ó rí bí ó ti wù kí ìgbìmọ̀ òkùnkùn kó lépa rẹ tó nípa tìrẹ lórúkọ Jésù ó ní mo fọ́hùn àṣẹ yìí jáde òkùnkùn ọmọ mọ́fò ni ọ̀tá ọmọ mọ́fò ni àlá ibi ìran ibi lórí ayé rẹ ó yí dànù àsọtẹ́lẹ̀ ìkà lórí ayé rẹ ó dasán màá jẹ̀mú òkùnkùn tá a pàrókò rẹ̀ fún ọ lójú oorun lójú àlá tó lè kógun jà ọ lóṣù kẹfà yìí ẹ̀jẹ̀ calvary ó fagilé gbogbo àdáwọ́lé rẹ lóṣù yìí yóò yọrí sí rere ní ti ọ̀sẹ̀ yìí yóò yọrí sí rere ní ti oṣù kẹfà yìí yóò yọrí sí rere ọkàn rí ó balẹ̀ inú rí ó dùn ayọ̀ rẹ̀ á kún ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run nínú oṣù yìí ará gbìyànjú láti súnmọ́ ọlọ́run gbìyànjú kó lè bá a gbọ́ tiẹ̀ ó lè gbọ́ tiẹ̀ àwọn wo ni ọlọ́run ń gbọ́ tiwọn àwọn wo ni ọlọ́run ń dá àwọn àdúrà wọn nínú ìwé onísáàmù nínú ìwé onísáàmù psalm fifteen ó ní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ̀ Tani yóò sì máa gbé orí òkè mímọ́ rẹ̀. Gbọ́ o, ó ní ẹni tí ó ń rìn déédéé tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni tí ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Àwọn nǹkan wọ̀nyí lo ní láti kíyèsí kí Ọlọ́run lè bá gbọ́ tí ẹ pàápàá jùlọ nínú oṣù tuntun yìí. Kó o má bàa gba àgbànú àdúrà kí ọ̀rọ̀ rẹ lè dayọ̀ o ní láti kíyèsí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí Ọlọ́run lè gbọ́ tiẹ̀ ẹsẹ̀ ìkẹta yẹn ni mo tún kà ní ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí ò fi sọ̀rọ̀ ẹnì kejì rẹ̀ ní búburú tí ò fi ahọ́n rẹ̀ bà tènìyàn jẹ́ tí ò ro ibi ru ọmọ nìkejì o ní láti kíyèsí àwọn gbólóhùn yìí kó o sì rìn déédéé níwájú Ọlọ́run bí o ti ń ṣe yóò dára fún ọ orí ọ̀fẹ́ láti ó fi gbégbé ayé tọ́lọ́run fẹ́ tàdúrà rí ó fi gbà ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ẹ nínú psalm twenty four láwọn wo ni yóò gun orí òkè olúwa àwọn wo ni yóò dúró níbi mímọ́ rẹ̀ èyí tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ẹsẹ̀ karùn-ún yìí pé òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ àtìlẹ́kọ́ wípé èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ tí ń ṣàfẹ́ràn Jacob ìyẹn ni wípé bí o bá mọ̀ wípé o fẹ́ kí Ọlọ́run kó gbọ́ tiẹ̀ o gbọ́dọ̀ gbégbé ayé wà mímọ́ lẹ́ni tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán ó gbẹ́mí ilé ohun asán ayé yìí gbogbo ohun ayé yìí ń kọjá lọ tòun ti ìfẹ́kúfẹ́ rẹ̀ inú ìwé ìyìnrere Mátì oníkàkọ́kọ́ máa lépa ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ó ní gbogbo eléyìí tó kù ni òun Ọlọ́run yóò fi kún fún wa nítorí náà máa lépa ìjọba Ọlọ́run Psalm sixty six verse eighteen ó ní bí mo bá gbé ẹ̀ṣẹ̀ láyè láyà mi Olúwa kì yóò gbóhùn mi ò bá fẹ́ kọ́lọ́run kó gbóhùn rẹ mọ́ gba ẹ̀ṣẹ̀ láàyè ẹ̀ṣẹ̀ ìrunú ẹ̀ṣẹ̀ ìbínú ìsọ̀rọ̀ ọmọnìkejì láì dáa mọ́ gbà láàyè kò gbégbé ayé ìwà mímọ́ inú ìwé bẹ́rù ó ní ẹlẹ́pa ìwà ẹlẹ́pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ní èyí ni kò sẹ́ni tí yóò rí olúwa ǹjẹ́ bó bá fẹ́ rí olúwa ọlọ́run àwọn ọmọ ogun pàápàá jùlọ nínú ìrìn àjò oṣù tuntun yìí one pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi two gbé ìgbé ayé ìwà mímọ́ three máa jẹ́ aládùúrà ní gbogbo ìgbà four máa gbé ìgbé ayé wà mímọ́ má ṣe lépa ohun ayé asán yìí jẹ́ ká máa wo kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ kò sóhun tó béèrè nígbà náà tí ọlọ́run kò ní ṣe o sì máa rántí láti máa fi ti ọmọ mi kejì rẹ ṣáájú nínú rẹ gbogbo tó bá wà ní ipá rẹ láti mọ ọmọ mi kejì rẹ lọ́wọ́ àwọn tó wà ní ipò àìní kò rí wípé o ràn wọ́n lọ́wọ́ ìṣẹ́gun yóò jẹ́ tiẹ̀ àlàáfíà yóò jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni ogun ayé kò ní borí rẹ̀ ògo ni fún orúkọ olúwa lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ẹ má ṣe gbàgbé ìpadàbọ̀ jésù lẹ́ẹ̀kejì gbogbo ohun tí ò bá ní jẹ́ kó yẹ kí n yẹ ẹ jẹ́ ká jìnnà sí ẹ jẹ́ ká dà á lẹ̀ àwọn gbogbo tá a rí lórílẹ̀‐èdè yìí ó sọ fún wa yìí pé dídé jésù ó súnmọ́ tòsí dídé rẹ̀ kò ní mú ìtìjú àti ẹ̀gàn dání fún èmi àti ẹ ògo fún orúkọ olúwa wà ní àlàáfíà ilé rẹ kó wà ní àlàáfíà jésù olúwa wa. mo ṣáàtì gbàgbọ́ ọ̀la mọ̀ wá dá o jàre. ọ̀tá mi máa dùn mí bí ọ̀rọ̀ mi máa lójú. ọ̀tá mi máa. wá dá. mi máa rò mí kí òun ọ̀rọ̀ mi dá lójú. I ọ̀la ń bọ̀ wá dáa.